oúnjẹ àgbáyé o lè ṣe láì má ṣe ohun tó pọ̀ àmọ́ o lè ṣe láì má jẹun iṣẹ́ àgbẹ̀ ìgbàlódé ti ń di ewu tí ń bá ààbò oúnjẹ ọgọ́rùn-ún ọdún sẹ́yìn oúnjẹ pọ̀ lọ yamùrá nítorí pé ọ̀pọ̀ ènìyàn ló ń ṣiṣẹ́ àgbẹ̀ ọ̀gọ̀rọ̀ àgbẹ̀ ló ń fi owó èrè oko ṣe ohun rere àmọ́ ní sáà tí a wà yìí àwọn iléeṣẹ́ olókòwò àgbáyé ní í ṣètò oúnjẹ fún àgbáyé kíní ọ̀hún ti kúrò lọ́wọ́ àwọn ọmọ ìbílẹ̀ síbẹ̀ àwọn ará ìgbèríko ṣì ń ṣiṣẹ́ àgbẹ̀ àmọ́ ohun tí ó jẹ́ ìbànújẹ́ ni ti ajílẹ̀ tí ó ti dé ọwọ́ àwọn àgbẹ̀ oko ó yẹ kí a fi ààbò bo àwọn àgbẹ̀ ìgbèríko pẹ̀lú iṣẹ́ ìwádìí tí yóò fi ọ̀nà àbáyọ àwọn ìṣòro tí ó ń kojú iṣẹ́ àgbẹ̀ hàn àti bí irè oko wọn yóò ṣe dé ọjà ní àárín àádọ́ta ọdún tí ó rékọjá irè oko àgbáyé di ìlọ́po ṣùgbọ́n àwọn kan sì wà tí kò jẹun kánú ebi ń pa àwọn ènìyàn àwọn àgbààgbà àgbáyé ti gbẹ́sẹ̀ lé okòwò iṣẹ́ àgbẹ̀ wọ́n ń polówó fún àwọn tó rí jájẹ oúnjẹ ò kárí nílé òkè òkun ni à ń tà á sí àwọn ló mú àgbẹ̀ máa ra irúgbìn ajílẹ̀ apakòkòrò àti ẹ̀rọ iṣẹ́ àgbẹ̀ kí ajé bá a bùgbà tiwọn jẹ kò sóhun tó kàn wọ́n bóyá ó ń pa àwọn ènìyàn kan tàbí ìjàmbá tí ajílẹ̀ oògùn apakòkòrò irúgbìn àti tatakùpù ń fà ní ká sọ àbí o kò mọ̀ wípé aburú kékeré kọ́ ni àwọn nǹkan ìṣàgbẹ̀ yìí ń dá sílẹ̀ fún wa ó ṣe irúgbìn àrà ọ̀tọ̀ ohun àtọwọ́dá tó lágbára àti ìpakádàrá ewéko àti ẹranko dà tí ó bí àwọn igi eléso irúgbìn àti ẹranko tuntun ń fi orí wa lébi ìparun ni àwọn ọ̀nà ìṣàgbẹ̀ ìgbàlódé ti run àwọn kòkòrò aláìfojúrí inú ilẹ̀ tán tí ó sì mú kí ilẹ̀ náà má sèso jìgbìnì ó sì máa ń fa aṣálẹ̀ àyípadà ojú ọjọ́ yóò kó bá ọ̀pọ̀lọpọ̀ ewéko àwọn èédú ilẹ̀ epo rọ̀bì àti afẹ́fẹ́ ìdáná tí ó ti pò pọ̀ mọ́ àwọn afẹ́fẹ́ inú àyíká mìíràn ló ṣe sábàbí ìgbẹ́kẹ̀lé àwọn ajílẹ̀ àti apakòkòrò àtọwọ́dá ń kó àwọn àgbẹ̀ sí gbèsè si ọ̀kọ̀ọ̀kan ni wọ́n ń fi iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ èròjà aburú inú ajílẹ̀ àti apakòkòrò àtọwọ́dá wọ̀nyí ń rìn sí abẹ́ ilẹ̀ tí ó ń dé ibi ìpele omi ní abẹ́ ilẹ̀ tí èyí sì ń dá ẹ̀mí àwọn ènìyàn légbodò àwọn kinní wọ̀nyí ń kó bá oúnjẹ ó jẹ́ ewu fún ẹ̀dá ọmọ ènìyàn àti ìlera ẹ̀dá ọmọ ẹranko apakòkòrò tí à ń fi lórí oko ń ṣekú pa àwọn ẹ̀dá kòkòrò tí ó níṣẹ́ pàtàkì láti ṣe fún ìmúdọ́gba onírúurú kòkòrò kí ọ̀kan ó má bàa pọ̀ ju ọ̀kan lọ èyí tí ó ti ń ṣẹlẹ̀ nítorí àwọn apa kòkòrò yìí pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí kòkòrò nìkan kọ́ ni wọ́n fẹ́ pa o wọ́n ti ń pa ọmọ ènìyàn. ní ilẹ̀ Yorùbá a ní ọ̀fadà ìgbìmọ̀ wà pẹ̀lú bẹ́ẹ̀ ni ọ̀kan òjọ̀kan irú oúnjẹ yìí wà kárí ilẹ̀ adúláwọ̀ àwọn olókoòwò ohun ìṣàgbẹ̀ ti ba nǹkan jẹ́ àwọn oúnjẹ ìbílẹ̀ òwú dáadáa mọ́ wọ́n ń polongo kí àgbẹ̀ ó wá ara tiwọn tí ire rẹ̀ yóò pọ̀ rẹpẹtẹ tí ó ń kó bá ilé ayé kí ilé ayé ó tó lè padà bọ̀ sípò a ní láti gbin gbogbo ọ̀kan òjọ̀kan ẹ̀yà irúgbìn nítorí pé ó ní ìdí tí a ṣẹ̀dá fi dá ọ̀kọ̀ọ̀kan rẹ̀ sórí ilẹ̀ ayé ọ̀kan ò gbọ́dọ̀ ju ọ̀kan lọ dọ́gbandọ́gba ni a dálé ayé kí ló dé tí a kò lè máa gbin ìgbìmọ̀ àti ọ̀fadà kí a dín ìlò èròjà àtọwọ́dá fún iṣẹ́ àgbẹ̀ kù bí bẹ́ẹ̀ kọ́ ọ̀fadà tí ó ti fi bẹ́ẹ̀ pọ̀ lóde òní lè má sí mọ́ bí ó bá máa fi di ọ̀la a ò gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé irúgbìn tiwọn tí wọ́n ti ṣe àtúnṣe sí ajílẹ̀ àti oògùn apakòkòrò wọn ti ń dárúgúdù sílẹ̀ kí a máa ṣe ní ìlànà tí ó bá ìṣẹ̀dá mu kí a máa gbin irúgbìn tí ó jẹ́ tiwantiwa ní ọ̀nà ìgbàlódé tí kò pa ẹ̀dá alààyè kankan lára.